kú dédé àsìkò yìí ẹ̀yin èèyàn mi nílé ẹ káàbọ̀ sórí ètò yín ètò ó wà ń bẹ̀ Orísun TV náà lẹ ti ń wò wá èmi náà ni ọmọ yín Ìfẹ́láyọ̀ Abọ́sẹ̀dé Abẹ́bí kan tí ò lọ́gàá bẹ́ẹ̀ ni Ọlọ́run ọba nìkan ọ̀gá Abẹ́bí Eh, mo wá tún wá bí lẹ́nìí ṣe mọ̀ pé lọ́sẹ̀ tó kọjá mo gbé ò bébí kan wá ìkan sá lọ eh, mo tún ti lọ mú padà visa ni mò ń gbà tí mo fi ń rí wọn mo ti mú sweetheart mi padà wá lẹ́nìí ẹ̀rọ tí mo jẹ́ ìṣẹ́ pé ó ṣá proper ẹ̀ eh, ó ṣá proper ló jẹ́ bẹ́ẹ̀ ó yá èèyàn mi jẹ́ kán rí gbọ́. ọ̀kẹ́dà <laughs> ẹ̀yin tèmi báwo ni o ṣe wà lẹ́lẹ́lẹ́lẹ́ bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin tí wà nílé iṣẹ́ wa ṣàlàfíà lẹ́wà you know ṣàlàfíà lẹ́wà gbogbo lè ń kọ́ àwọn family ń kọ́ àwọn daddies and mummies you know tí wọn bẹ bá ti bẹ̀rẹ̀ ẹ níbi méjì tẹ́ fẹ́ jókòó sí ẹ bá mi wá ìkàlẹ̀ ayọ̀ kẹ́ wá ṣe kí ni kẹ́ sit pretty sórí ẹ̀ nítorí pé kí ni ètò wọn bẹ ti ṣetán láti take off ah ibi tá a fẹ́ tí kò fún ẹ lọ lọ́sẹ̀ ẹ̀ tẹ̀ tí mo fi ta fẹ́ láǹdì sí ọmọ mi fẹ́ kẹ́ ibi rẹ báyìí ibi ayọ̀ ibi táláyọ̀ bá ti ń yọ̀ náà lẹ́tì máa rí ètò ó wà bẹ́ẹ̀ àwọn kan tó bá dẹ̀ ń trẹ́ndì lẹ̀ máa rí lójú ó wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni orúkọ tèmi kò yí padà olórí olúwakẹ́mi Ìyàndá lórúkọ tèmi aka six sixteen ẹ̀hẹ́ figure eight ẹ̀hẹ́ six sixteen ẹ̀hẹ́ tó wọ́n ń trẹ́ndì lójú àwọn ìmọ̀wòrán yìí hmm, ẹ̀ kà wá ṣe kéde ẹ̀ kí n dá padà síbi tá a ti ń gbé bọ̀ no no oh. ẹ jẹ́ kí n dá padà síbi tá a ti rí ẹ eh, òun náà lẹ ti gbọ́ yẹn ó ga jù ní sẹ́ni pé mi ò mi ò mú kékeré Orísun lẹ wà ṣẹ́ mọ̀ ètò wà ń bẹ̀ náà ni a tún bẹ̀rẹ̀ báyìí àwọn kan tó tún ṣe mọ àpẹ ah, ó wà ń bẹ owó tún ló wà ń bẹ ni ó wà ń ni àwa là ń jẹ́ amúlùdùn mm. Adéyọ̀ Abọ́lódé fẹ́ mm-hmm. lójú ṣé mo bí kẹ́sẹ́ bá ti díẹ̀ káwá sọ the biggie oh, ká sọ the mighty àwa là ń jẹ́ bẹ́ẹ̀ lórí Osun àwa là ń jẹ́ bẹ́ẹ̀ lórí ètò ó wà ń bẹ́ẹ̀ níbi tá a ti ń mú yín lọ sóríṣiríṣi pàtí dẹ́gbẹ́ àmì tí mo fẹ́ ṣe wedding next week ah, kí ló tún máa gbé wá fún mi lé ní ah. o tẹ máa rí gbogbo nǹkan tó ń trending tá tún máa gbẹ̀wọ̀n àlejò wá fún yín tẹ máa rí oríṣiríṣi tẹ mọ̀ pé tẹ bá rántí last week ah, ọmọ mi jó òun ẹ tó yọ kéèkì yẹn báyìí ó ga jù ni hmm. ṣé mọ̀ èyí tá a tún máa fún ilé níbi kejì mi ṣe sọ packaging tó tight ni oh, tó ta lẹ́nu tó make sense <laughs> bọ́ ṣé mọ̀ àní bẹ bá ṣe mu lọ díẹ̀ díẹ̀ ẹ máa máa tẹ̀lé wa ká ṣé mo pé lọ́sẹ̀ tó kọjá a sọ̀rọ̀ èmi àti tẹ́ bá rántí sweetheart yẹn àyìnkẹ́ ló ń jẹ́ ẹ ó tún ti travel ni ó travel mo wá mo wá fi visa fa òun wálé pé kóun máa bọ̀ kó bá ṣe mí nìkan ṣe mọ̀ pé kò dá kí wọn máa dá gbé nǹkan kó máa dá fà tá a bá ti pé méjì ẹ̀ ó máa dùn pé à ó dá ọ̀rẹ́ mi ó ìwà tún mú o jọmọ bóyá wà nìyẹn pé ká méjì kájọ máa ká máa gbà ká máa fi fúnra wa nígbà tí yẹn dẹ̀ sá travel àbádẹ́tọ̀ lọ mú àti mú wọn wá báyìí ṣé wàá mọ̀ lọ́sẹ̀ yìí ó tight ó hmm. big hmm. ó sweet hmm. ó pa ẹ ẹ má jẹ́ ń bẹ tán ṣe mọ̀ <laughs> kò yẹ kí n bẹ tán torí tí n bá bẹ tán ẹ àkílódé kù àǹfààní ẹ̀ tẹ́ wá ṣẹ̀ṣẹ̀ ń tan amóhùnmáwòrán yín tẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ẹ àwa náà ni àwa ọmọ yín àwa babies yín lórí ètò ó wà ń bẹ̀ lórí Orísun TV lónìí a máa ma fún yín ní àlejò wa pàtàkì kan hmm. ṣé tẹ pákéjì yẹn bá dín ṣe mọ ń gbọ́ ó hot no no no tẹ bá ń gbọ́ pákéjì la hot package la sweet. la sweet. package la ah, la kẹ́tì la wait. <laughs> ó ní weight ó ní kẹ́tì ó ní gbogbo ó ẹ máa ń gbé ah látara bá ṣe ti bẹ̀rẹ̀ wà bí ó yẹ kẹ́ ti wọ pátì náà ó yẹ kẹ́ mọ̀ pé àwa gangan lára àgbà yìí dá tá a bá ṣe báyìí ara dá tá a bá tún kọ́kọ́ yọ sí ní ara dá tó bá tún wá jẹ́ pé event lẹ kọ́kọ́ rí nǹkan ah, ah, ah, àwa là ń dé àwa là ń dé lórí Orísun tẹlifíṣàn rẹ. bẹ́ẹ̀ ni àwa lọ́ba lára ṣe mọ̀ bó bá ṣe hmm. wù wá la ṣe lè ṣe fún yín bá ṣe ń yẹn kó ṣe pé fún àǹfààní ara wa o fún àǹfààní ẹ̀yin ti wà nílé nítorí ẹ̀yin gangan gangan lẹ ń jẹ́ ká jẹ́ Orísun hmm. ẹ̀yin gan lẹ ń jẹ́ ká jẹ́ ó wà ń bẹ̀ hmm ẹ̀yin tẹ pè wá ní ọ̀sẹ̀ tó kọjá mo dúpẹ́ o ẹ ṣeun gan-an ẹ kú táìmù yín torí pé àsìkò yín lẹ̀ ń jókòó tẹ̀ fi ń wò wá mm. bẹ́ẹ̀ gbádùn ètò wa bẹ́ẹ̀ ṣe ń gbádùn wa yẹn náà àní bàjẹ́ àní tẹ́ lọ́wọ́ yín lórúkọ Jésù àtúbọ̀ máa ṣe ètò yìí tó tún máa dùn tẹ́ pé ẹ máa rántí aago mẹ́fà yìí níbẹ̀ wà ń patí kan pé ẹ wọ́ ẹ bá ń wá fóònù mi torí ẹ mọ̀ pé mo sọ fún yín gbà kan mo ní dandan kọ́ ni kẹ́ jókòó sí di tẹlifíṣàn kẹ́ tó lórí sùn tó bá ti ní dátà carry the pocket ni gbẹ̀rọ̀ gidi ìrọ̀rùn ló bá dé you can carry Orísun in your pocket yeah. and you can watch over and there ride anywhere. bó wàá ń patí gan tó bá ti pé patí wọn kàn ti ṣe bákan pé Orísun ló kàn báyìí láago mẹ́fà wàá kàn ra bọ́ síbi kan wàá kàn ra tán ni wàá bá lọ sí download Star Times yẹ wàá kàn tẹ síríìsì wàá rí ń bẹ̀ Orísun ee ó wà ńbẹ̀ ló ti sẹ́ ẹ̀ lélẹ́tò six to seven o'clock bẹ́ẹ̀ ṣe ń wà lọ́wọ́ báyìí so ó ṣe mọ̀ ọ̀sẹ̀ tó kọjá yẹn a tún fún yín ní tips mo rántí ta sọ àwọn tips yẹn a tún máa continue lọ lọ́sẹ̀ hmm. ẹ mọ̀ bóyá ìyẹn náà la fẹ́ gbé wa o bóyá a tún máa yọ lábàlá mi ìṣẹ́ mọ̀ pé àwa ah. lé lákọlá wà bí ìbọn fún yín olórí mi bá eh, mi já wọn sí. bẹ́ẹ̀ ni bá ṣe sáré náà lọ́dọ̀ ṣe máa rí lákọ̀ làwa wà bí ìbọn lákọ̀ làwa bí ìbọn tẹ́ bá ń gbọ́ lákọ̀ acid tight ni acid pretty nítorí pé kí ni àwọn tips a mama ma fún yẹn kí wọ́n ṣe pé tips ẹ kàn máa gbọ́ tẹ kàn máa jókòó pé ah lórí ewu àbẹ̀ kí lọ sọ owó ah, ah, ráyè o no no no no no no no àwọn tips yẹn pé every Saturday by the a bá ti jókòó tí wọ́n bẹ ti mọ̀ ah party party táyé tí mo fẹ́ lọ next weekend pàtí kẹ́hìndé tí mo fẹ́ lọ báyìí nǹkan tí mo ní mo fẹ́ ṣe báyìí ẹ ah. tips tí wọ́n fún mi lórí ewu àbẹ̀ ah mo máa mú lò bó dẹ̀ ṣe máa jẹ́ nìyẹn tó yẹ pé tẹ́yìn gan bá wọn wà bẹ́ẹ̀ nu yín máa máa dùn tó yẹ pé kí ni lóyún wà bẹ́ẹ̀ àwa lọ́ba ká bá wọn fẹ́ lójú yàtọ̀ sí ká wà fẹ́ lójú yẹn kọ́ àtúwá fún yín nìkan tó yẹ pé àwa ń kọ́ ọgbọ́n nínú ẹ̀ ẹ̀yin náà dẹ̀ ti máa kọ́ ọgbọ́n nínú ẹ̀ kò jù bẹ́ẹ̀ náà lọ. ha kí n tiẹ̀ pa ẹ lẹ́rìn. mo fẹ́ gbọ́. ọmọ olóríire o ayíkẹ́ ni oh, ló bá dé ńlá sí. ìyá ẹ̀ àyìnkẹ́kọ́ ah. ẹ̀ máa sọ pé small but mighty. bẹ́ẹ̀ ni bí ti pè náà nìyẹn ìwé ọmọ tó ń gbénu amóhùnmáwòrán. ó ga ó ga ó ga ló bá dé láti ya ah, ah, kí ló dé ah, kí ló ṣẹlẹ̀ ó ti sá lọ látijọ́ kí ló dé kí là ló bá tún jù kan lẹ̀ ibi táwọn ló bá ní à òun lọ pati kan òun. mo trust ọmọ mo trust àyíkẹ́ pati ni tọ́mọ ti ní pati àwọn ni òun ni ló bá lóun lọ pati kan òun ni báńsọ̀ bá jẹ́ kí ìyá ìyàwó wọlé bẹ́ẹ̀ ni báńsọ̀ fẹ́ gbowó ni. wọn yọ wá ní gbogbo èmi náà sọ tèmi àmọ́ tí ẹni ò tiẹ̀ já sọ lé nìyàn eh. ló bá ní ọ̀bá jẹ́ kí ìyá ìyàwó wọlé òun ni àà àyíkẹ́ bò wà ní bóun náà ti ṣe lónìí à wọ́n máa lọ pọkọ ni ìyẹn gan bá bínú ló bá bá dígbà pé kí ló ṣẹlẹ̀ báà la ṣe máa fún yín lówó tẹ máa máa ṣiṣẹ́ ṣe. àti ìyàwó báńsà ń ṣiṣẹ́ ṣe ah. àwọn téèyàn máa ń gbà tí pàtí yẹn ń gbà mí wọ́n máa ń ṣiṣẹ́ kọjá bí téèyàn ò ràn dé it's simple instruction eh. ẹ ti mọ̀ pé àwọn ọlọ́ni wedding àwọn ọlọ́ni ẹ̀kọ́. wọ́n máa bu wọn o àwọn ọmọ gbọ́mọ yẹ kó yìí náà ti ẹ̀jẹ̀ àwọn èèyàn ó gbádùn. ṣebí ká máa wà dá ìyá ìyàwó mọ̀ ni àbáwọn onípa títí múra jo nǹkan lọ ni. ó jọ bẹ́ẹ̀ bóyá bẹ́ẹ̀ ni pati ń ti rí bẹ́ẹ̀ ni èèyàn mi ti fi yá ìyàwó wọlé tó ti rú dẹ́dẹ́ kọ́ dúdú ju yá lọ ṣé mo yẹn yan mi ẹ tún gbọ́ bẹ́ẹ̀ yẹn mo rò ẹ̀yin tẹ́ ò wò wá lọ́sẹ̀ tó kọjá mọ̀ kẹ́ mọ̀ pé ọ́ ah, mo miss ẹ̀ miss náà torí a tún ti dé báyìí náà ni ẹ tún máa rí tèmi wò ẹ dẹ̀ tún máa make sure pé ní next week Saturday bákan náà ẹ tún ti tètè jókòó sí the set níbi six to seven yẹn pé ah, àwọn ọmọ mi àwọn fine girls kàn máa wà ń bẹ̀ tán máa fún wa ní tips tán máa gbàlejò wájà àti àwọn obì tó ń lọ lọ́sẹ̀ jẹ́ àwọn ọmọ yẹn fẹ́ ṣe lọ́sẹ̀ ṣẹ́ mọ̀ kẹ má tún gbàgbé o bẹ́ẹ̀ ni ẹ̀yin tẹ́fẹ́ tún ṣe patí tẹ́fẹ́ ká bá ẹ mọ̀ patí kékeré kakọ̀ tún blow ẹ̀ up ẹ̀ tún wọ́n ti pè wá ẹ̀ pò lórí. bíblò yẹn náà bíblò hmm. yẹn náà kò ní jẹ aláìmájà ká jẹ kó yé wọn pé kì í ṣe pé wíwá máa wá blow ẹ̀ nǹkan tí ó ti patí kì í ṣe pé nǹkan tí ó ti patí ńlẹ̀ máa máa rí o ká má lọ máa eh. rò pé bí patí ṣe rí yẹn no no no àwọn patí táwa máa ń lọ wọ́n ní láti understand because ó ṣe yẹ kẹsìmọ̀ pé àwa babies àwa shorties lẹ́ mọ̀ máa pàdé ní patí but patí tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí no no ẹ ní láti lesson àwọn àwọn pátì yẹn ni wípé àwọn pátì tẹ ti sọ wípé ah wọ́n á gbà ìfẹ́láyọ̀ wọ́n á gbà sórí pàtí yẹn gèlè tá máa wé báyìí gèlè yẹn máa máa ta hmm. pọ́lì ni àwọn aṣọ wa báyìí àwọn burgundy colour onion gold onion white la fẹ́ mú ẹ wò ó ṣé rí pàtí tó bá ti ń loud bẹ́ẹ̀ yẹn torí ìṣòro bá ti dé bẹ́ẹ̀ kò í loud yóò máa wá ìtẹ̀sẹ̀ wa ń pariwo pàtí yẹn irú àwọn pàtí sáwà máa ń lọ kì í ṣe pé pàtí tí ò tó nǹkan àbí pàtí tẹ fẹ́ rọra bòńkẹ́lẹ́ ẹ má ò lè rẹ́ bàtí fẹ́ loud ẹ má ò lè rẹ́ àmọ́ bí táláyọ̀ bá ti ń yọ níbi tẹ́ ti rò pé ah, ah, a fẹ́ ná owó yẹn fẹ́ káwọn èèyàn mọ̀ pé náà àwa ń ṣe pátí dábàá sí ìporísun ẹ̀ tí ìdè ládé. kò ì pé no no no irú pati yẹn là ń. kò pé ni kò pé orí kò pé pati yẹn ò pé ọ̀rọ̀ kò jù bẹ́ẹ̀ lọ. báyìí kẹsẹ̀ máa ń sọ á ní pati tó ayẹyẹ tó Orísun ò bá tí ì dé kò tí ì pé. kò ì pé kò ì pé káàrí ọmọ mi ibikíbi tó bá wà máa gbọ́ mi ṣé London ni àwọn Amẹ́ríkà àti ẹ̀mọ́ bí ó lọ. no no no ó máa ti wà ní Canada. Canada ló lọ máa gbọ́ ń bẹ̀ ayẹyẹ tí ò bá tí ì sórísun kò pé ó short one ẹ gbọ́dọ̀ kó Orísun kun ẹ dẹ̀ wá wo owó ṣékelé ni o bí àṣàyìnkẹ́ ṣínkínímọ̀ ni owó yìí pọ̀ rárá kò ń tówó tó ń lé yìí kiri nǹkan tó tí ò fà yín lápẹ́ àtó ìrọ̀rùn lẹ́ máa fi san ìrọ̀rùn náà lágbọ́n máa fi kóra wa pé tá a bá wọ pátì yín gan-an pé ah, ah, ó ga kò ṣe tirun kò ṣe tirun àwọn babies àbí tá a bá tún ní ká wé gèlè náà kọ àwọn gèlè ìbẹ́ni tó wà lórí mi àwọn gèlè tẹ́ẹ̀rí rí àwọn gèlè àrà tó wáyé pé pátì yín wà tó máa wà pa gan ṣe mọ̀ oríṣiríṣi bẹ́ẹ̀ la máa gbé wá fún yín wá gbọ́ nígbà tó wá sọ yẹn tán a bá ní ká tiẹ̀ tún bọ́ sí gbòòrò àwọn security gan-an kí lèèyàn kan ti ṣe fẹ́yìn kí náà ti ṣe fẹ́yìn olúwa o ah olórí. pàtàṣe àwọn findings oríṣiríṣi. ó ga àwọn èèyàn bá kẹnu bọ̀rọ̀ hmm. náà bá rojọ́ ilẹ̀kùn pé ah, àwọn bá ń ta jẹ́jẹ́ mi sí kí làwọn kan tó sọ yẹn lèmi fẹ́ gbọ́. àwọn bá nǹkan yẹn kọ́ ní à òun lọ òun lọ pátí yẹn ń tòótọ́ wọn ò pe òun o àmọ́ òun kọ́ pé kí ló wà bẹ́ẹ̀ òun lè wọlé náà ní bọ̀dá ìbáde aya rẹ̀ kí tó ti kàkó lókun bẹ́ẹ̀ bí bẹ́ẹ̀ jọ bí bẹ́ẹ̀ sọ àtọ́yà mi bíi fifteen pé ló bá dé lónìí you know you can't enter òun ní à bọ̀dá bá ń sà ẹ pàràjẹ ẹ ń tà ní sórí mọ wẹ mọ interview yẹn mo rẹ́rìn mo yí kàtà ni. nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ ni pé àwọn èèyàn dẹ̀kẹ́ wọn kì í fẹ́ ní carry over jọlọ fẹ̀rẹ̀sì pàtì. kò dáa kò dáa. kí ló bá ń sàbọ̀ irú òun bẹ́ẹ̀ bá fọ̀ sí yan ìyá fẹ́ lè máa sọ fún. ìyá máa bẹ̀bẹ̀ ni so mọ̀ pé jọlọ fẹ̀rẹ̀sì pàtì yàtọ̀ sí ti orí káwa ń lé pati jollof náà pé ká kò ṣe carry over ò dáa bó bá ti carry ẹ̀ over ó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ nítorí weekend weekend àmọ́ irọ́ ni o lẹ́kọ̀ọ́ ìwọ́n ṣe party jọ monday wọ́n ṣe tuesday wọ́n ṣe wednesday àwọn kan tẹ̀tún wọn nìyẹn wíìkì tó bọ́ sí yẹn torí pé àwọn òbẹ̀ kéré ò pọ̀ wọ́n bá lọ mú pati síjọ wednesday bó bá máa ya dé ọ̀lùwọ̀n báyìí àfi bíi pé wọ́n fi wọ́n fi tírélà kéré wa ni àfi sùúrù. ìfẹ̀lẹ̀ àti wá ní sọ̀rọ̀ à ní fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ ṣe rí lórí ó wà ń bẹ̀ tọ̀sẹ̀ yìí àlejò tá a gbé wá fún yín <laughs> oh my god. o oh, bàbá yìí ti bẹ. Oh, omi ti bẹ mi ò ní sọ ó ń gbé mi nú ni. ah ó ga jù ni. ó ń gbé mi nú ni pé àlejò tẹ máa rí lórí ètò lọ́sẹ̀ ah, ẹnu mi kọ́ lẹ́sìn mọ́ gbogbo ṣe lọ́mọkọ̀ ó pé ah, ẹyin tèmi àsáwo sáwo kí n kọ́ tì pé pé ah, àlejò kan ń bọ̀ a fẹ́ gbéyàwó jíjẹ mímú dẹ̀ máa ṣọ. bẹ́ẹ̀ ni o. o ṣé mo ti sọ. a ti sọ. a kò dẹ̀ kí n sọ. àwọn ọ̀gbọ́n wọn gbọ́ ọgbọ wọn ọgbọ ah, ah olórí kò dáa eh, you are betraying me. gbogbo ẹ lọ́lùmọ̀ ọ̀pọ̀lọpọ̀ta ètò owó ọbẹ̀ ṣíṣe kiri ó ṣe ń tẹ̀síwájú tẹ́ bá ń gbọ́ ẹ ti rí nǹkan kan o ẹ ti rí nǹkan kan. rárá àṣẹ mẹ́yẹ bọ̀ lápò ni. <laughs> ẹ má wọrí ètò owó ọbẹ̀ tọ̀sẹ̀ ẹ máa gbádùn torí pé ó dùn ṣúgà tó iyọ̀ dùn ata dùn epo dùn òróró dùn fún díẹ̀ yìí nǹkan àwa máa sọ pé ẹ jẹ́ ká lọ fẹsẹ̀ rajó ní ránpẹ́ ẹ jẹ́ ká lọ sókè lọ́nà tá a bá padà dé. àtún abẹ àwa bẹ síkà àṣìyára àṣì ẹ tó ṣì ń tẹ̀síwájú ẹ máa bá wa ká à ń bọ̀.